أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ṣe wá ní mùsùlùmí ọlọ́ba tí ó ṣe wá ní ẹlẹ́sìn àlàáfíà ọba tó lọ́wọ́ kalẹ̀ pẹ̀lú àlàáfíà ó dá wa nídá àlàáfíà ó ní ká máa gbé nídá àlàáfíà ó tún wá fún wa ní ẹ̀sìn àlàáfíà ó tún ní ká máa kíra wa pẹ̀lú kíkẹ́ àlàáfíà ó máa ń dọ́gbẹ̀dẹ̀ àti àrùn á fún wa ọkọ̀ tó láti máa kíra wa pẹ̀lú kíkẹ́ àlàáfíà له سبيلا إما شاكرا وإما كفورا الله قد نجد على كالفين إما شاكرا يصير عليه البيت ثم دوبا لنا الله عاليا شاكرا وإما كفورا àbíkẹ́ ìrìn aláìlẹ̀ sọ́rọ̀ àwọn adúgbò lọ́wọ́ àwọn tó ṣe wá ní ẹ̀rù tó mú wájú mi mo fẹ́ pé yín pásítọ̀ ẹjẹ́ kò mí o kẹ́kì kankan ló wọ́n gbé mi pọ̀lú mọ́ àwọn ìṣàn ara yín ni kẹ́kì gbé mi olùgbé ọlọ́run fún lóògùn ẹ̀ máa tẹ̀lé mi. ẹ̀ sì lábára yẹn lórí mo kàn pé yín ẹ sì dáná lọ. àbẹ̀lọ́wọ̀ kẹ́kì ò dáná lọ́rùn láti ṣẹ̀dọ̀ṣẹ̀ ayé wa lọ. ọlọ́run kí ló máa ń ṣe ìtọ́ ẹ̀ẹ́dí àpẹẹrẹ àpẹẹrẹ àwọn tí wọ́n máa tí ọkọ̀ síwájú wọ́n máa ń lọ ṣọ́ọ̀bù lẹ́sẹ̀ rẹ̀ lára àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ àpẹẹrẹ ìṣ ìṣòro wa sọ fẹ́ ni ẹgbẹ́ ẹni ìrọ̀lẹ́ ògùn ìgbà nínú àti ẹ̀ránṣẹ́ kẹ̀kẹ́ náà torí pé kí ni afọ ọ̀fọ̀gbọ̀n ọ̀gbọ̀n àrí torí pé orí èmi ìṣòro ni kọ́ páyọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n àrí ọba gbogbo ayé ẹni tó kọ́ aṣọ abẹ́rẹ́ bá ṣorí ìlú parí. Àláṣọ lẹ́sàmẹ́fì ààrẹ ẹ̀rí àláṣọ olórí ìlú náà lẹ́ni ló ṣorí ìlú jùlọ. Ọba àwọn olórí ìlú tó ṣe wáàsí ìkìlọ̀ àbí oríṣiríṣi nǹkan àwọn òṣèlú tó fẹ́ sí lọ́mẹ̀. Àwọn ní àwọn akọ́wọ́sí náà. nígbà tí sanwó alábòsí mẹ́sàn án ó yá máa ṣe báyìí ó ò sì ṣe ó wá lò lórí omi kẹkẹ ló ṣe rà àwọn lórí náà á sọ fún ọ pé nítorí ẹ̀kọ́ náà á fi àrẹ̀ jọ. certainty ṣe báyìí ṣe báyìí torí pé àdébìsọ̀rọ̀ mọ́ wà lọ́sọ́lá àmì nínú àkùnhàn ọlọ́ni ìpàdé ọlọ́run èyí ṣe tó fi gbé mi ìdílé láfọ́jú bí ó ṣe rí náà ní ẹgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe àbúrú náà tí wọ́n jọ́ wẹ̀rẹ̀ àgbẹ̀ àmọ́ ó wà kọ́ mẹ́mọ́ tàlẹ́ ìgbàgbọ́ níjọ ọlọ́run. nígbà aṣáájú ni àmà èyí ṣe tó fi gbé òun ìdílé láfọ́jú wọ́n kọ́ ní kúndùn gbàsílọ̀ bẹ́ẹ̀ sì ni kékeré lòun ní nàgbà tó wà láyé ọlọ́run ṣùgbọ́n gbogbo ara ti pé àwa náà fún ọ àfàwọn àmì wa hàn ọ́ à ń ṣe wá àti fún ọmọ ìgbà tó fi kálẹ̀ kó jáwọ́ wádà sí ìta ìwọ náà yóò lè jáwọ́ àti bọ́ máa ṣe lọ ọlọ́ni ìta wa náà ṣe fún ọlọ́dún wákàtá àríkà ìyá ọmọ tó tà ìlà àwọn náà wá ń ṣe fún ọlọ́ni rẹ̀ kí wọ́n náà lè rí kó lè rí bó ṣe rí bákan ọlọ́ni ẹgbẹ́ sì nínú àwọn tí wọ́n márùn tí wọ́n ń ta ọlọ́run àwọn èèyàn wọ́n wà dubious gan tí ṣòro bá ti dé ìbàrẹ̀ ni wọ́n máa ń rántí pé ha ah, mo ṣáàṣì tó wà lábì ní wọn mo ṣáàṣì tó wà lẹ́yìn ní wọn nígbà tí ṣòro bá dé àmọ́ tí ìjà tó bá dé ẹ̀rì nínú wọn ọlọ́run lè ṣọba aláwòsí ó dàbí àwọn tó wà lórí kíni àwọn tó wà lórí kíni náà lákọ̀ọ́kọ́ dá lóhùn kó tó wá ẹni tó ẹ̀ṣẹ̀ gbé ọlọ́run àti ọlọ́run kò sí ara wa. òkúta tí gbogbo wa mọ̀ pé gbogbo tá a bá ṣe pátá ló lẹ́sàn. ìdí ayẹ̀ tó ń ṣàlàyé fún mi gbogbo tá a bá ṣe pátá gbogbo rẹ̀ ló lẹ́sàn. ṣùgbọ́n tí ẹ̀san bá dé ṣáà lè rántí wípé èyí tá you think twice tó bá fẹ́ ṣe nǹkan wò pé ha kí ni my implication ni mo fẹ́ ṣe tó bá ti tọ́ wájú tó bá bá ti bàbí léwọ̀n náà lórí ń tọ́ lọ́wọ́ àtẹ́fẹ́ aláwọ̀ alábára wọn fẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn lè bí torí wọn mọ̀ pé ìbínú wọn yóò dà fún ìgbà mi wọn kà lẹ́rìn torí kò dẹ̀ sí ìrẹ́lọ́wọ́ wọn ṣe sùúrù torí àwọn náà bínú kárẹ̀ ọmọ tí wọ́n bí most cases ní máa jẹ́ wọ́n ṣe sùúrù dáa àmọ́ bí tọ́mọ wọn lè dé tọ́mọ rẹ̀ náà bá lọ sí ibi tó bá tóun náà bá lọ bì kan tó wọ́n lé àlejò lójú òbírí náà tó náà débi tí òun lójú òbírí náà àbí tó lójú tó òbírí náà ń gbọ́. ọlọ́run àlejò ọlọ́run kò ṣe ṣe ara fún ọlọ́run kò ṣe wá kẹrù tí ó lórí àwọn èèyàn wà bẹ́ẹ̀ ṣẹ̀fẹ́ yíyá pàṣẹ ọlọ́run yẹn ó tó wà paramount sí wọn pẹ̀lú oṣù wa Alhamdulillah. الذي يعظكم به لعلكم تذكرون وستشكرون ماذا أقول لكم أو أفوض أمري rántí wọn lọ when the time comes ṣùgbọ́n ẹni náà yẹ pé ó rántí ọlọ́run ọlọ́run yìí fún àwọn tiẹ̀ náà ṣe kéde àyàtà máa kà fún òkúrú ní àkúrò òṣùkúrú ní ìwà àtẹ̀kùrú ọlọ́run yẹn máa rántí ẹ máa rántí ìdí òní bàbí òṣùkúrú ní ẹ máa dúpẹ́ fún mi lórí ìtẹ́ẹ̀rí lórí ìtẹ́ẹ̀rí ẹ máa dúpẹ́ fún mi wọ́n láti kúrú ẹ má ṣàìmọ̀ òní àṣà ìlú èyí tí wọ́n wọ́n ní Yorùbá sọ pé ẹni tí ń sunkún pé òun ò ní bàbá fọ́nrán tí ẹjọ́ rẹ̀ sẹ̀ ṣàgbé ọgbọ́n kan o nígbà tí wọ́n sunkún pé bàbá rẹ̀ ti jẹ kí lọ fẹ́ kẹ́ni tí ò lẹ́sẹ̀ kí lọ fẹ́ kó ṣe. bíbélì sọ̀rọ̀ kan ó ní nínú gbogbo àṣà àwọn àdúgbò olùgbé ètò ètò ètò ṣèwọ̀nyí èyí tó sì bá lọ bẹ́ẹ̀ rẹ̀ àlẹ́bí yóò sì ṣiṣẹ́ àlùjẹ́ náà fáyọ̀ fún wa ẹ̀rẹ́ lórí yóò pàṣẹ àwọn ọjọ́ kan ọjọ́ kejì ló sì kú láyé ẹ̀wọ́n ló ti ṣàánú àgbóyè lómi tó ń pàṣẹ àwọn ẹ̀yìn ìṣáì nígbà tẹ́ bá sì fi lọlé rẹ̀ láti bá àpẹ́ àbóyá já wá tún ra àkọ́kọ́ ẹ̀rẹ́ ló ti kú láyé ẹ̀wọ́n ló ṣe kú ọlọ́run nípa ìbẹ̀rẹ̀ sì ti rí ẹlòmí yóò ti máa ṣe náà ń bọ̀ ọlọ́run àbàdàn òkèkèrè kan yóò wà lọ sọ

nínú ti bá wà nínú rẹ̀ ọlọ́pàá ló yáde àbọ̀ oníwàásí ẹ̀bẹ̀rù tó ló ti mọ̀ pé òun lè kú òun lè lọ fún ọmọ àdó oníwàásí ẹ̀bá ti wọ́n bẹ̀rù ojú omi àbọ̀ oníwàásí ẹ̀bẹ̀rù kò séyìí kọ́ bá lọ eh, ẹlòmí ló tó dìde bó tó bá náà sí láti sòótọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ tó dáa ju ẹgbẹ́ nígbà tó sùn aláyé so we have better say the truth o lè lọ ẹ̀wọ̀n bẹ̀ abẹ́yẹ lórí ìdí ń wáàsí.

ìgbà tó dẹ̀ àti ìgbà tó bá le èmi ni ẹ máa pè èmi wá promise pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti pè mí màá máa dá yín lò bí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti pè mí màá dá yín lò ọlọ́run ló ṣàdéhùn rẹ̀ ẹ máa pè mí màá dá yín lò ṣùgbọ́n lẹ́yìn táwọn mùsùlùmí sọ́kàn wa dáná ọ̀mọ́ pé ká a ọlọ́ àmì ìlẹ́gbẹ́ àwọn ànígbàgbọ́ pé ẹni tó ń ṣàdúrà tó sì ń dá òtún tó ń ṣe ṣé ẹni ẹ̀ ó ní gbàdúrà torí àkọ́kọ́ ni àwọn èyí sì kọ́kọ́ bí ìbínú tá a bá ṣe a nígbà kan pé bí lágbájá bá ṣe fún mi ó bẹ́ tàbí tó bá ṣe àlẹ́yìn tó máa pé tá a bá ṣe lọ́dọ̀ ara wọn làdúrà tó dáa. ọmọ ten years ọmọ twenty years ti ń tọrọ ilé ti ń tọrọ mọ́tò tó bá ní tó lẹ́nu ṣe. ṣe jù tó pọ̀ nínú àdúrà tí wọ́n ṣe òye ọba náà tí a fi dùn yà hasara wọ́n fi náà kẹ́rẹ́ ti hasara wọ́n kì í náà àbàbà wọn. àdúrà tó pọ̀ jù láti sọ́nà àbá. kódà tábà ní bá ṣàdúrà mi yàrá ń ṣàlẹ́ yóò tún fi irun parí ẹ̀. ẹ dàpọ̀ ẹ sọ ẹ tí ò sí inú àdúrà fún mi. ẹnì kan orin kí ni. àti nínú lọ èkó fún ìlú tá a bá aṣọ ní ìsinmi wọn bá ń lò aṣọ yìí fún àyè. ìbàdàn máa fi wọ́n pọ̀ sọ ní yẹ́s ìlú ìdáhùn àti ẹgbẹ́ ojú ó tù wá láti kó ta aṣọ yìí lẹ́yìn pé kí lọ́wọ́ fi ṣiṣẹ́ kò sí ìjẹta amúwáyé kò sí ìjẹta àmúwáyé láti gbọ́dọ̀ fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá níbi ẹ̀yọ́ alágbára ó padà wá dọ̀lẹ́ ìtàn. sílẹ̀ yẹn ṣẹlẹ̀ pàrọ̀kù tó bàbá kan àwọn kú lọ ìfẹ́ náà wà gbà fà ọba àwọn wá wọ́n ní ha tó wọ́n ní bàbá yìí lè kú ẹgbẹ́ ọlọ́run bá fún ọmọ pọ̀ kí a bí yàrá bẹ́ẹ̀ bí ha tó bàbá yìí lè kú so bẹ́ẹ̀ ọba tí ẹ wá rò gángan rántí pé igbó kan wà wọ́n bàtà rẹ̀ kì í ṣe gbé náà ọlọ́run wá máa yẹ́rù sórí kọ́ ha gbogbo ẹnikẹ́ni sóun náà bá ro kan láti pàdé ọlọ́run ọba lẹ́sẹ̀ kan ògbèjì pàlẹ́ àmọ́lẹ́ àmọ́lẹ́ sọ́ọ̀lẹ́ à kí ó fẹ́ ilé ẹ̀kọ́ múra sí dáadáa ṣe ọlọ́run jẹ́ kó káṣẹ́ rẹ̀ mọ́ mi lọ ìwọ náà máa ṣe dáadáa ẹ̀ máa ṣe eré ẹ̀ kọ́wọ́ ọ̀gá tó yà ó lè pé yóò yà kó pẹ́ ó sì lè pé yóò pẹ́ kó yá ó sì lè yóò yà kó yá ó sì lè yóò pẹ́ kó pẹ́ but ìtò fẹ́ kọ́ lọ́wọ́ ká mọ́ ọlọ́wọ́ múra sí bọ́ ọmọ ṣe ìbáraẹni ọmọ burúkú ọmọ burúkú ní yẹ kí onígbàgbà burúkú ọmọ dáadáa ní àsìkàgbà dáadáa tó ló kò lè dé bẹ̀ ó ti mọ́ra ọlọ́mọ ìyá ìjọ mi kọ́ àwọn bí gbogbo ẹnikẹ́ni tó mọ̀ pé àbí tí ó wípé níjọ́ kan òun sì pàdé pọ̀ pẹ̀lú ọlọ́run bá wọn sọ pé ọlọ́run bá wọn yóò máa retí kó owó pàdé o àbí ọlọ́run bá wọn dúró pé ah, ẹrù mi ọkà bọ̀ èyí tí ń retí rẹ. فليعمل عملا صالحا lórí ẹgbẹ́ tó máa ṣe dáadáa o dáadáa pọ̀ dáadáa pọ̀ ó pọ̀ lọ wọ́n tí ò rẹ́ ní sanwó skul ẹ̀ sanwó skul ẹ̀ dáadáa ni wọ́n ní tẹ́lẹ̀ ń pa fọlọ́jẹ láì ṣe pọ̀ ọmọ ẹni social media ti ba ẹ jẹ́rìsì ẹni ẹ̀yẹ fún yẹn ní tó àkọ́kọ́ gbé fóònù rẹ̀ yóò yá ẹni tó bẹ fún ní nǹkan yóò yà yóò á lọ post ẹ̀ sí online táwọn òṣìṣẹ́ rí pẹ̀lú. ṣé pé nǹkan fẹ́ káwọn èèyàn rí ni pé o ti ṣiṣẹ́ olóore ẹ̀ ṣé tó fẹ́ nìyẹn tó bá ní jọ́gbẹ́ ìdàrí gírámà iṣẹ́ account box ẹ̀ yóò dàbí gírámà gbò. inú òun pè níṣẹ́ rẹ àti hapro tó bá ní jọ́gbẹ́ ìdàrí gírámà tó bá wá rí lọ́rọ̀ fẹ́ hàn ah, ọ̀pẹ́ òun iṣẹ́ àwọn ìpàtọ́ láti báyìí ló ṣe bá mi torí kò sí gbẹ̀gbẹ̀ mi kò sí tó dáa tó ilé tí ọwọ́ ọ̀tún ṣe bá òṣòwò sí bí wọ́n ṣe wáyé ìkọ́lé ìlú wa. wọ́n máa wò pé bóyá èèyàn parọ́ wọ́n máa wò pé èèyàn parọ́ ẹni tó bá fẹ́ ṣe òní kò ṣe kó o lè fún wọn pé tó ṣe yẹn ọlọ́run ló ṣe fún kì í ṣe ẹni yẹn torí pé ọmọ èdè ènìyàn we are always ungrateful aláìmọ̀lẹ́ ni wá wọ́n máa wọlé sí pé bọ́bá dọ̀la kó wọ́n kí ọgbà ẹ̀ ṣe wọn àná it's not necessary torí kì í ṣe òun ló ṣe lè tó bá ti retí pé kọ́ wá kí ọjọ́ kejì o sọ̀rọ̀ ni ẹ̀ ọlọ́run ló sọ̀rọ̀ fún ẹni ẹni kọ̀ọ̀kan tó wá látọ̀ lẹ́yìn tó bá sọ̀rọ̀ fún ìdí ìyẹn rẹ̀ ló fà á ẹ̀sùn òun kọ́ ló sọ̀rọ̀ fún tó bá wò pé ọlọ́run ló sọ̀rọ̀ fún kò ní wẹ̀ ni lọ́mọ ìwọ́mọ ìyẹn mi fún ìkọ́ ọ̀rọ̀ bí wáyé àmì àmì sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pàdé ọlọ́run lẹ́kẹ̀kẹ́ ògbèjì wáyé àmì àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ dáadáa wọ́n láyé ṣe ìjẹ́ ìgbà àti ọ̀bì náà kò sì gbúdọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́rù wọ́n jẹ́ wà ní ẹrù rẹ máa fi hàn ẹni gbogbo ọmọ á ta àti àkàlẹ̀ kí títí láti dájú òfin wa lọ kí láti dájú náà bí àyè lọ ọjọ́ tó tó dùn nìkan ò ní mà abẹ́rẹ́ ọmọ wa ìjọba ọmọ ọmọ ṣẹ̀ṣẹ̀ dára náà òṣèlú ló ń bọ̀ ìjà sí lẹ́jọ́ ìjà sí lẹ́jọ́ oríṣi gbogbo ara ní pátì ta ní pásẹ̀ fún àdájọ́ bẹ́ẹ̀ kẹ́ including myself so but láyé ẹjọ́ táwọn afáàbá fẹ́ ṣe wá sí i wọ́n máa sọ̀rọ̀ authoritatively bàbá ṣẹ́kárà àwọn ọlọ́wọ́ ṣàwáṣe lára fún ọ pé lágbájá ni ẹ dìbò fún ẹ má dìbò fún lágbájá nítorí ìdí báyìí wọ́n lè wọ́n máa lísì kẹrin àárẹ̀ ẹ̀ lè dìbò fẹ́ ni nítorí báyìí báyìí báyìí báyìí báyìí àmọ́ ní ẹ̀rà tá a wà ní ẹ̀rà wá bẹ́ẹ̀ òyọ́ kàmù kódà tó bá kàmù tó ọjà tó bá kàmù tẹ̀ ẹ̀rọ àbùkù ṣùgbọ́n yóò yóò máa máa lè jí mo rántí yá àtẹ́fẹ́ ní bàbá kan ní máa ń ṣépè fún ẹni tó máa ń dìbò fún jọ́nà ẹgbẹ́ ṣùgbọ́n pọ̀ ọlọ́run wá ní kí ẹni yẹn wá padà wọlé ṣẹ́mu gẹ́gẹ́ bí ìmọ̀ wọ́n wá pé eh, state house òun náà kọ́kọ́ fún ní máìkì tó sọ̀rọ̀ ṣẹ̀ pé àwọn adá ti fi tọ́wọ́ wá ba èkú dà náà ní dẹ́wò dábà ní ẹnìkan àbò ìjà wèrè ìwé ìwọ ní o ṣàlù àmì ìwọ àfa pàtì báyìí báyìí wọn bá já máa ìgbà lọ́wọ́ ẹ̀ àfi kì í kàwù tọ́wọ́ ti mọ̀ wọn ara rẹ̀ kò ní kàwù bì kìí ṣe kòtò wọn bẹ́ẹ̀ ṣe kàbẹ́ ó ṣe é lórí ara rẹ̀ àtàwọn tó fẹ́ràn bọ̀ sí ẹ̀ wọ́n bó sí pọ́bí kan lọ́kẹ́ à ẹni báyìí ni ẹ dìbò fún èyí ó kàwù torí pé gbogbo àwọn pákìsì gbogbo wa láwa ń bẹ̀ a lè ní rísì náà bí ń ṣe so lẹ́nu ìjọba tí wọ́n á jẹ́ lídà tó wọ́n ń sọ̀rọ̀ in the interest of himself ààyò kàwé so bẹ́ẹ̀ ni wípé ẹja dìbò fún pásítọ̀ tó máa ń wà then àdẹ̀gbùdọ̀ múra wa lọ́ta torí ìbò bàbá akóredé àná nílò àkúrẹ́ ọmọ ṣàlàṣe ara fún wa wọ́n ní sẹ́ni pásítọ̀ àti àfà àwọn olóṣèlú àwọn ò ní fẹ́ kí ìlú ó dàrú ọlọ́pàá ogun wá sí káṣí ẹ̀sìn àfẹ́ kí ìlú ó dàrú ṣùgbọ́n ṣe ráwọn àwọn ilé pátì ni wọ́n bóyá padà wá pa wọ́n ti tó báyà ṣe bá wọn ilé ìpínlẹ̀ wà mẹ́tẹ̀lẹ̀ àbáwọn ni ẹ̀hìn àwọn kan wà mẹ́tẹ̀lẹ̀ tí gbogbo ẹ̀ tó ṣe ìjọ tó kì í tó tó bọ́ sórí àwọn tó bá ti yára yóò fún kí òun rí àwọn ilé àwọn kan ó kọ́ bá ti ní ìta àkọ́kọ́ nínú ọmọ wà mẹ́tẹ̀ màkà ní NDP NRC àbí àgbọ̀mọ́ ní ìgbọ́dọ̀ àwọn ọmọ ní ìjọba mẹ́sẹ̀ yóò ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé jọ nísìnyí àbó bá wọn mi tó bá yá náà àbó nígbà wọn lé wọn ìlú ìlà àmọ́ ọlọ́run àdìgbọ́lá fún ọmọ akọ́wọ́dà ló ṣe ń ìlú ẹni kọ̀ọ̀kan ọlọ́wọ́ dà ó ọlọ́run àtàwọn ọlọ́run àti ọ̀tẹ̀ ìlú àwọn àbílọ̀ ọmọ àdìgbọ́lá ìbò náà ọlọ́run ṣàgbọ́n lọ nínú ọwọ́ rẹ̀ fẹ́ ọlọ́run máa ń lòdì sábà bí láti dà lóòṣù ọlọ́run àwọn ọlọ́run àti ọ̀tẹ̀ ìlú abẹ́lọ́ àwọn tí wọ́n ń bá wa tún mọ́ṣáláṣí ṣe ọlọ́run kọ́ṣà máa tún àwọn àmọ̀ ẹ̀yọ́ ṣe lé wọn lẹ̀ wọ́n wà wọ́n gba wọ́n yìí wọ́n ṣe gbogbo ẹ̀ káwọn náà رب عباده ورب عمته يا رجليه خادم فيها حكمك عمل فيها قضاؤك اسال الله لكل مسلم ولد سمعت به نفسك او انزلته بكتابك او علمته احدا من خلقك او استعملت به مبادئك ان جل القران ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذات نورنا وامورنا رب في مكان الحسن فرحمنا يا رب العالمين سلمنا من كل الفزع والحزن والهم والغم والظلم